nínú oríire tí ma ń dé bá ọmọ ànábì ádámà nínú ìgbésí ayé rẹ̀ òun náà ní kí oṣù ramadan kó bá yàn láyé gbogbo ẹrú sí ọlọ́run gbogbo mùsùlùmí òdodo tí oṣù ramadan bá dé bá láyé ó yẹ ká máa kírú mùsùlùmí bẹ́ẹ̀ pé ẹ kú oríire kódà ká tún wá kí i délẹ̀ kó rí ire ọ̀hún ọlọ́run ò dorí ibú torí kó rí ire ni ìgbàdúà ni ilẹ̀kùn àlìjánà ni ọ̀nà àti ráàánú ọlọ́run ni ọ̀nà àti kó orí ayé àti tàlùkìyàmà papọ̀ ó ní kó ṣe Ramadan báyìí láyé ṣùgbọ́n kìí gbogbo ẹni tákòókò oríire bá dé bá òun náà ni máa ń ṣoríire àkókò oríire yóò dé bẹ́lòmíì àmọ́ tí ó fi soríire nú rẹ̀ oríire ni ó sì bọ́ lọ́wọ́ ọlọ́mọ o ọ̀gá ẹni tó rí dé bá tó wá bọ́mọ́ lọ́wọ́ òun náà ọlọ́run fẹ́ oríire nú rọmọdọ́nù lójú débi pé olówó aṣọ oríire látara rọmọdọ́nù tálíkà náà aṣọ oríire látara rọmọdọ́nù àfá onímímọ̀ oníwàásí akọ́mọ́ńkéw aṣọ oríire látara rọmọdọ́nù ẹni tí òjò níwàásí náà wàláyé agbọ́wàásí lásán òun náà aṣọ oríire látara oṣù rọmọdọ́nù èmi àti ọlọ́mọṣàjá aṣọ oríire ní oṣù rọmọdọ́nù káwá ṣàdúrà yìí ò rán kán ṣàdúrà rẹ̀ fún wa ká ṣàmì bá ti ṣàmì yìí kò án ṣẹ́rí tó ràn ni pé ká lọ rí múra sọ́rọ̀ ara wa pé bó o lórí rẹ̀ yóò ṣe ní gbọmọ́ wa lọ́wọ́ àdúrà tá a máa wá ṣe àdúrà tí ó máa wá nígbìyànjú tí ó tẹ̀lé àkànní máa ṣàdúrà ọlọ́mọdórí rẹ̀ yóò gbọmọ́ mi lọ́wọ́ o àwa lọ rí sùn rẹ́kẹ́tẹ́ àwa lọ rí jòkó rẹ́kẹ́tẹ́ àwa gbàgbé ara wa tán yányán à lórí léṣe nú ọlọ́mọ́sá jẹ́mi àti yóò sórí nínú oṣù Ramadan oṣù Ramadan ò kó rírí tó pọ̀ wá gbò lèmi àti yóò ṣe wá pìpíà kó rírí náà àforíjì ń bẹ nínú oṣù Ramadan àti wàlìjánná ń bẹ nínú oṣù Ramadan àánú ọlọ́run ń bẹ nínú oṣù Ramadan níjọ́ wá kù ni pé gbogbo oríire tí Ramadan kó wá pò ní òṣè ní bọ́ mímí àti yín lọ́wọ́ àmọ́ yóò bọ́ máwọn kan lọ́wọ́ o èmi àti làwọ́ kàn dúra wa pé pò ní òṣè ní bọ́ mọ́ lọ́wọ́ òjíṣẹ́ ńlá adamuwa Muhammad sallallahu alaihi wasallam ṣe bó didi ọjọ́ kan ìlànà bí fẹ́ gun orí mímbàrí nígbà tí wọ́n ń gun mímbàrí ọ̀hún anábíwá muhammad sallallahu alaihi wasallam anábíwá pé àkíyèsí àwọn sọ̀hábà rẹ̀dọ́wọ́lọ́lá àríyìn lọ́nà kan ọ̀nà ń sì rẹ̀ àkíyèsí náà fẹ́ wá látọ̀dọ̀ olúwa wa ní annabi dé mọ́sálásí jímọ̀ bá àti mọ́ wájímọ̀ yìí lànàbì bá gùn mímbà rí ìgbówá gùn mímbà rí ọ̀hún tán mímbàrí ànábì sí rẹ̀ stẹ́ẹ̀pù mẹ́ta ní mọ́ ní ànábì wá gun stẹ́ẹ̀pù àkọ́kọ́ wà ní àmín ìtumọ̀ àmín sì ní pé ọlọ́mọta jù ń bẹ́ẹ̀ ó gun stẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kejì ànábì tún ní àmín ọlọ́ọ̀dẹ́ orí bẹ́ẹ̀ ó gun stẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kẹta ànábì tún ní àmín ọlọ́ọ̀dẹ́ orí bẹ́ẹ̀ ǹjẹ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí àwọn sàábí bá béèrè lọ́wọ́ ànábì bẹ́ẹ̀

ó ti ta fẹ́nìkan o ó ti bọ́ fẹ́nìkan o oríire ẹnìkan ti lọ o anábì ah, ní òun náà wà wò pé ta ni ó jẹ́ ó ní jìbìrìlù wa ní ẹni tó bá òbí rẹ̀ méjèèjì láyé tí ó wá ráforíjì ọlọ́run látara wọn tí ó sì rálì jẹ́ náà wọ̀ látara wọn anábì ah, ní jìbìrìlù wítọ́ àkọ́mọ́ da fúru ẹni bẹ́ẹ̀ lóòótọ́ ọlọ́bì méjèèjì láyé ọ̀wá rí jẹ́ àlìjẹ́nà sí lára wọn kọ́ ní wàlìjẹ́nà. anábì sọ yóò tán ó bá lẹ́nì kejì ó lẹ́nì kejì lẹ́ni tó ṣe pé oṣù rọmọdọ́ọ̀nù wá bá aláyé a fi lọ́jọ́ kìíní a kejì a ń lọ́jọ́ mẹ́wàá nu rọmọdọ́ọ̀nà a ń lọ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún a lọ rọmọdọ́ọ̀nà ọgbọ̀n ọjọ́ abọ́gbọ̀n ọjọ́ dí kan 30 days or 29 days a wá lo gbogbo ẹ̀ tá a wá jáde nù Ramadan yóò wá ráforí di ọlọ́run olójìbìrì onígbó mọ́ tabúrú ẹni wẹ́ ànábìrí mo lámìí kò sí ní dáa fún náà ní ẹni ẹlẹ́ẹ̀kẹta ìbílẹ̀ lẹ́ni tó dákọ̀ rẹ̀ ànábì lọ́dọ̀ rẹ̀ tí ó wà ní ṣàṣàlátò fún ọ kó tákò náà ànábì ni mo lámìí jọmọ́ ayé mi àti yín ọlọ́run ò ní yóò tá òun a máa yí àwọn ẹ̀kẹ́ ti ta ó ń láwọn tí rọ̀mọ̀dọ́nù yóò dé bá wọn sí ní ráforíjì ọlọ́run ọlọ́mọ kàwákúnnú wọn o kí ni ò wá ní jẹ́ kí wó ráforíjì ọlọ́run ni pé àforíjì ọlọ́run oore ọlọ́run ìkẹ́ ọlọ́run àlìjọ́nà ọlọ́run tí rọ̀mọ̀dọ́nù ń gbé bọ́ rọ̀mọ̀dọ́nù ò pin lọ́fẹ̀ẹ́ ni ó pin ni kò sẹ́ni tí ò ní sàn lọ́dọ̀ rẹ̀ ẹni tí òun lẹ́ni tó bá lè ṣiṣẹ́ ọlọ́mọ́ta fún wa ń ṣe àlìjẹ́nà tí ṣẹwárí jẹun ọlọ́run wá fẹ́ gbogbo ṣẹ́ lójú débi pé olówó ma fowó rẹ̀ ṣiṣẹ́ onímọ̀ fi mọ̀ rẹ̀ ṣiṣẹ́ ẹni tí ó mọ̀ nǹkan gbọ́ wà sí ìwà àti gbígbọ́ ṣiṣẹ́ kí lọ mọ̀ ṣe gbogbo ẹ̀ ṣiṣẹ́ alukurani lọ mọ̀ ṣe fi ṣiṣẹ́ gbogbo ọ̀nà kódà ìjẹ́ mọ̀ pé oúnjẹ tá mọ̀ ń jẹun á fi ṣiṣẹ́ ní oṣù torí gbogbo ẹni bá gba tó bá gbàwẹ̀ tó wá jẹ sàárì yóò gbàládá tẹ̀gbọ́n jẹ́ láàjẹ́ mẹ́ àtún wá gbàládá àsọ́lọ̀ ń ṣe nítorí àwọn èèyàn kan tó ṣe pé oúnjẹ ẹ̀dájí ò fi bẹ́ẹ̀ bá wọn lára oúnjẹ ẹ̀dájí máa ń níbi tí í ṣe wọ́n tọ̀ kí irú wọ́n lè mọ̀ páwọn ó sorí rẹ̀ àfikán jẹ́ o tẹ́mà ẹ̀ tí wọ́n wà hanra wọn lè mọ̀ ní ọlọ́run tó wá tẹ̀ sí rọrùn a sọ pé iye báyìí lọ déédé òkèlè kọ́ lọ fi gbalada ìwọ ló ń jẹ ìyà kọ́ máa dì ní òun kọ́ máa ní àwọn tí láàmọ́ gbalada ń bí sàrí jíjẹ ah oúnjẹ mi gbọ́dọ̀ pọ̀ ń òkèlè kọ́ là á fi wọn ládá ń tá fi wọn ni pé ẹnu rẹ nǹkan kan gbọ́dọ̀ gbabẹ̀ kọjá olófà àgbà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam táà nẹ́bí ó mọ̀ rẹ́kọ́mẹ́ndì sàrí fún wa anẹ́bí ni ni'ma sahurul mu'min at-tamr ah onísàárà àmì sàárì mọ́mì ní tó ó ní kó jèso ó jẹ dàbí nù nígbà tá a bá máa jẹ oúnjẹ tààrí jàmá mùsùlùmí àti àti àtúndí lóòrù jẹun àti àtúnfẹ́ gbà dáadáa ni ládá tó tún wá kó dá ní pé yẹn ń jẹ sàárì ọ̀tọ̀ ní pé ọjẹ sàárì ládá tí wọ́n kọ́ dúró tọ́ ọba tún wá dì ilé sàárì kó díẹ̀ kálífájà ni ó fẹ́ yọ kọ́ tó jẹ tiẹ̀ ọ gba ládàá kọ́ jẹ sàárì tún wá gba ládàá kọ́ dìlé rẹ̀ láti jẹ́ ẹ̀wò rire nítòkù ni pé ìwọ mùsùlùmí ọmọ ìyá mi ìwọ mọ́kàn jẹ sàárì jẹ gbogbo ìyẹn jẹ sàárì ìjọ ọ̀wọ́ bá jẹ sàárì tún jẹ sàárì pé ọlọ́run ni a jẹ sàárì jẹ sàárì pé ni a jẹ sàárì ládàá yóò tún túmọ̀ mẹ́bìlé sàárì tí ẹ gbogbo ẹ̀ ti ń jẹun láti quarter to five wọ́n ti ń jẹun láti ten to five wọ́n sì ní sàárì ó máa lọ bóyá quarter to six bóyá ten to six bóyá five thirty àmọ́ bí ó ti jẹ́ ńgbà náà ṣẹ̀pẹ́ lásìkò táwa yìí ń ṣe àlùbájà rí pẹ́ kó tó yọ nítorí aago mẹ́fà aago mẹ́fà ń kọjá ẹwà àwọn ọ̀sẹ̀ mélòó kan tá a lọ sẹ́yìn ń lọ bí aago mẹ́fà àkọjọ ogún ìṣẹ́jú ká nínú àwẹ̀ làwọn àgbà náà aago mẹ́fà àkọjọ ogún ìṣẹ́jú làwọn ọmọ jẹ pé tí ń wálẹ̀ nítorí ikí ni ó wà wálẹ̀ dé nígbà rọmọdọ́nù bá dé ẹnìkan ìmọ̀ àgbà náà bá dé káwá nígbà ọ̀hún ó wá jẹ́ ten minutes to six which is five fifty ó ń lásìkò sáré tí gbogbo èèyàn bá ń jẹun tí wọn lágo márùn kọjá àtẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìwọ ọmọ ìjẹtẹ àwọn náà gbà ládàá sáré o ìwọ sún sí ẹ di bíi ó kù ìṣẹ́jú mẹ́wàá kọ́ máa wá jẹ sáré tiẹ̀ kọ ma jẹ orí ọjẹ́ sàrìtán ọmọmìtán kó yẹ pé ibi tó ọtí ń sin wọ́n lọ́wọ́ báyìí ìbẹ̀lẹ̀ àlùfájàrí ti yọ ọkọ̀ oníire ìwọ àtàwọn tó kọ́kọ́ jẹun ẹjọ́ gba ládàá pé ẹjẹ́ sàárì ìwọ tún wá gba ti ẹ lékún pé ìwọ tún wá lọ sàárì rẹ lára oríire ni o tẹ́rí gbogbo wa wà ń bi sàárì o láti ní kò sẹ́ni tí ò lé sórí dénú Ramadan lẹ́kọ̀ọ́ ń pa ìlókù nímọ̀ lóye jákàgbọ́ yé wà wọ́n máa ń láníyàn pọ̀ fẹ́ fi gbogbo ẹ̀gbá ládá ẹwù sínú tàà ń sínú eh, iṣẹ́ àlìjẹ́ náà ni o oríire wa ni o má sí má nílò ẹlòmí ìbáwẹ̀ bá wá dé yóò ṣe bí ìjìládọ̀ òun ó fi pọ̀ ah, aláìmọ̀kan ìtàláìmọ̀kan fi ń tira tí ogun ẹbá ń kájú támùsàn tánkájú tánjẹ̀dàbírù tánkájú támùomi ní kí ní ẹgbẹ̀rẹ̀ náà ṣe ẹ̀fẹ́ gbàwẹ̀ fọ́lọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni òun máa takọ́ tó bá sì àbẹ̀ ìlànà ẹgbẹ̀ ago mẹ́sàn-án àbágo mẹ́sàn-án àbọ̀ karambà ní ọwọ́ ara rẹ̀ ó ti ṣe wàhálà látàrò ti rẹ̀ ńgbò wá bí alẹ́wà ní ẹbá ń gbọ́sàn wá wá máa ń gbà ẹ̀fọ́lọ́n tí wá ní ìwò ní kí ẹ máa lè bẹ̀rù ọlọ́run dáadáa yóò ṣe máa sí yóò máa wo rẹ̀ pé ládàá tòun ló pọ̀ jù mẹ́wàá oríire tó ṣe ṣẹ́rí sínú tá fẹ́ oríire tí sínú kó wá yìí onílọ̀wọ̀ àkọ́kọ́ ipò sínú ọgbàládá oríire kanu ẹlẹ́ẹ̀kejì oríire tó tún wá kún ní pé tún wá tètè sínú tẹ́ ní pẹ́ kọ́ tó jẹ àwa ní kí á yára kánjúkánjú bọ̀ sínú annabuwa sallallahu ó ní la yazalu nnasu bi khairin ma ajjalu al-fitr anábi ní ẹ́ eh, orí ọlọ́run àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kò ní yẹ kò ní gbò tí ó máa báwọn èèyàn lópin ìgbà tán bá ń tètè sínú tán kánjú lásìkò ànábi níbi àwọn èèyàn máa kánjú dé wọ́n ẹlòmí ó ṣe bóòrùn ti wọ̀ nígbò bá sínú tán òun ó kàn tún yọ ní ó ní ìmọ̀ pé

torí wọ́n gan mọ̀ pé lágbo márùn-ún àbọ̀ ohun eéwọ̀ nàìjíríà so dúdú kọ́ mọ́ ń sọ oòrùn tí a ìdágbẹ̀ dàbí agbo tí ń bẹ lọ́ọ̀kan mi roborobo rẹ̀ ń lò tí roborobo ń bá ilé wọlé àsìkò sínú tó ọ̀tọ̀wá ọgbà ládá sínú ànọ́dà ládá oríire kan tó ń bẹ láàrin àdúà tí gbogbo gbàwẹ̀gbàwẹ̀ bá gbà lẹ́nu ìgbà tó fẹ́ sínú tó lè rọ́dù wó pé àfẹ́ àti ní kó kánjú tẹ̀fẹ́ mi tí ẹ̀ náà ti wà lọ́nà òun tó wà wó pé wù kí n tó sínú yìí jẹun tún kọ́kọ́ ṣàdúà àdúà tó bá tún ṣe ń táìmù náà lọ́la àti gbà á lákòókò wá tọrọ kọjá rí mọ́ta àdúà rí ó gbà ní onígbà ìwọ tọkọ rí ò fẹ́ràn rẹ kọ wá tọrọ pé ọlọ́run àwọn ẹ̀rọ afẹ́ sínú ìdákun ọkọ méjì ó máa nífẹ̀ẹ́ mi àbá ọ̀ ògùn fẹ́ ọ̀ àwọn tó ní ìdílé láti ní Ramadan shaharul khairati wal barakat shaharul khairati wal barakat oṣù ní tó kó oríire tó pọ̀ wá ó kó àlùbáríkà tó pọ̀ wá eh, ọlọ́run ò mọ́dún pè ní wó àwọn àpèjúwe la kàn ṣe yìí kí la sọ̀rọ̀ lọ bá gbogbo báyìí ni pé kò sẹ́ni tí ò ní soríire látara Ramadan olówó soríire tálíkò ó soríire láti wọ́n pé a ní ìdí oúnjẹ àtúgbà kí ni àtú soríire àpòjúwẹ̀ lábọ́wáyé ẹ̀wà roríire tí ń bẹ́nu oṣù Ramadan ó pọ̀ ọ̀nà tá oríire yìí in tó wá yẹ gbogbo ẹni bá mọ̀ ara rẹ̀ in tó dáa fún wa gbogbo ẹni bá fẹ́ dáadáa fún ara rẹ̀ ó lè pé àwọn orí ire dáa kálẹ̀ yí pọ̀ a mọ̀ wá pìpìà fún láti sín kí rọmọdọ́nù tó lé ọ̀gá aṣẹ́ nínú rọmọdọ́nù ọ̀gá aṣẹ́ nínú kí lápé nínú rọmọdọ́nù ò ní ká gbáwẹ̀ ọ̀gá aṣẹ́ nù ọ̀gá aṣẹ́ nínú rọmọdọ́nù o ní ká gbáwẹ̀ ṣẹ́rí bí yíò bá ṣe gbogbo iṣẹ́ ó kàn kí wọn láti mára àwọn tàbí màkó gbọ́rọ̀ wọn kí o kò wá ṣe gbogbo nǹkan míì mọ́ kò mọ́ jẹ sàárì kò mọ́ kí á sámú ẹnu mọ́ tó ṣe ni pé nǹkan gbàwẹ̀ nìkan ẹkìrú ẹni bẹ́ẹ̀ pé oríire inú Ramadan òun náà ti rí ṣe tó lọ́gá ẹ wá gbọ́rọ̀ lè ní dàkejì bíyàn bá wa ń ṣe gbogbo tí olóore lẹ́yìn pé kí wá bá ti máa rà rún fáwọn èèyàn ló ń jẹ ń kí alùkùránì ṣe gbogbo iṣẹ́ gbogbo gbìyànjú ogbó ìnáwó bí ti náwó ní nára ní gbọ́wà sí ní ẹ̀ yóò sàárì àwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹ kí pé oríire tí rọmọdọ́nù mú wá ìwọ́sìjì ó bọ́mọ lọ́wọ́ torí gbogbo wàhálà tí yẹn bá ṣe ní rọmọdán tó bá ilé ti yọ àwẹ̀ gbígbà kalẹ̀ olúwa rẹ̀ kú orí igbó kú àgbákò ọlọ́mọdé àbáwọn ṣe o tó rẹ́ ní bá kanlẹ̀ kanlẹ̀ lọ́sàn rọmọdán tó wá mọ̀ọ́mọ̀ jẹun anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní ń gbò anábì ló wá ara àwọn ẹni nìkan tí wọ́n so wọ́n kọ́ báyìí tí gbogbo parí wọn báyìí fi pé in ṣẹ̀jẹ̀ ni tá dorí wọn kodò tá ń fìyà gidi jẹ wọn ó lò wá bí jìbìrì nù pé á ah, kí làwọn eléyìí ṣe jìbìrì ní ah, ọ̀sẹ̀ lọ ni kí lẹ́sẹ̀ wọn ó láwọn eléyìí ní àsìkò rọmọdọ́ọ̀nù nígbà tí gbogbo ayé ń gbàwẹ̀ àwọn ó sì máa jọ̀sán láì lẹ́sìn wọn àárẹ̀ kọ́ ló mú wọn kìí ṣe pé wọ́n dàgbà wọ́n dògbó débi pé wọ́n lè gba àwẹ̀ mọ́ àwọn mọ̀ọ́mọ̀ gba àwẹ̀ ni anábì ní torí ẹ̀ jìbìlì ìrùn náà ṣe sun wọ́n kọ́ náà ṣe fìlú ìyàmì jẹ wọ́n. èrè ọmọ ìyá mi ọ̀gá aṣẹ́nu rọmọdọ́ọ̀nù ló ká gbà wẹ̀ ṣẹ́ni tó wá yẹ wá gẹ́gẹ́ bí ọ̀lẹ́ tá a jẹ́ kí rọmọdọ́ọ̀nù tó dé ẹ̀já ti wá máa múra ṣiṣẹ́ ìkàlẹ̀ ní àwẹ̀ ṣàbáàn lóluwá ti rẹ kọ́mẹ́ǹdì ẹ̀ wa ẹni pé òyí ìjẹjọ náà là ń kéde fúnra wa pé a ti wà ní ṣàbán ńlọnu rọmọdọ́nù ló ti láti ń wò lọ́ọ̀kan yóò ṣàbánù palẹ̀mọ́ kó tó wá lọ ṣàbánù wa kó rírí wá a máa ń gbààwẹ̀ nínú ṣàbán isti'dadan listiqbali rọmọdọ́n lẹ́ni tí ń pìpìà kalẹ̀ láti pàdé rọmọdọ́n muhammad sallallahu àwọn àkọsílẹ̀ tá yí látọ̀dọ̀ ànábì fẹ́ tó méjì ìyá wa Ummu Salama àwọn fẹ́ describe ṣe sí ànábì fún wa Ummu Salama wa ní mẹ́rọ̀ àìtù rasúlàláhì sallallahu alaihi wasallam sọ́ọ̀mà shahrayni mutatabi'ayn illa annahu kana yasilu sha'ban bi ramadan umu salama ní ápẹ́ ah, tí wò mí yóò bí mo ti jẹ́ ìyàwó nabi tó ìrí ànábì lọ́jọ́ kan kó wá gbààwẹ̀ oṣù méjì kó sì gbà wọ́n tẹ̀léra wọn áàrin ah, orí ó ní àmọ́ tí mo kàn rí ni pé illa annahu kana yasilu sha'ban bí ramadan mo kàn kí èsì pé ànábì máa ń sábà gba sha'ban yóò gbà ní gbígbà tí ó jọ pé ń dà papọ̀ ramadan kódà àwọn mínú àwọn afá ni ó jọ pé kó yóò gba ṣàbánù tí ó dà papọ̀ mọ́ Ramadan aláwọn tó túbá inú àwọn àlfà kọ̀dímán wàhàdìsán nínú àwọn àfá àjọun aláwọn tó túbẹ̀ inú àwọn àfá àtòdí òní aláwọn tó túbẹ̀ nínú ẹgbàwà tàbú Dáwùd ó ní lamyekun yasumu mina sanati shahran taman ẹni ìyàwó mùsàlámẹ́ ní ah, ànábì gbàwẹ̀ láàrin ọdún kó wá gba odidi oṣù kan pérépéré ìlà ṣàbánà yẹ̀sílù húmi Ramadan pé ṣàbánù lànábì ó gbà pé yóò wá dá papọ̀ mọ́ Ramadan ibẹ̀ ń làwọn míì nù àwọn àfáà ti ní pé àá ah, ah, bàbá fẹ́ gbàgbọ́ yí ọ̀rọ̀ yìí mùsùlùmí máa ń lójú kòkòrò kó gbà lódindi ẹ̀gbàgbọ́ yìí nìkan làwọn wò meanwhile ẹgbà wa mi ń bẹ tábù sálámà ló ń béèrè lọ́wọ́ ìyá ńlá wa Aisha radiyallahu anha nípa bóòlà tí ma ń gbáwẹ̀ ọ̀rọ̀ èyí láti wá gbọ́ta àkọ́kọ́ yé ẹnikáàna yẹ súnmù ọ́n Aisha ni bá nábì bá ń gbáwẹ̀ ah, gbà

asàrọ̀ mi sí yá mi yí mi ṣàbán kọjá pé tí ṣàbán ló bá dé gbogbo àwọn oṣù dání máa ń gbàrẹ̀ ìgbàrẹ̀ ìgbàrẹ̀ yìí náà yóò kàn gbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni àmọ́ ṣàbán ní máa ń sábà gbà púpọ̀ jù káànà yẹ súnmù ṣàbán kúláwú ìyí máa ń gba ṣàbán bí ẹni bẹ́ẹ̀ gbà ni àwọn mínú àfáwà ní ẹjọ́ wọ́rọ̀ ya wa Aisha dáadáa ajẹ́gbẹ́ mùsálámọ́tọ́lá náàbí ma ń da ṣàbánù papọ̀ mọ́ rọmọdọ́nù ibẹ́ ya ń tán mìnì ní pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kí lórí ẹ̀ríkà Aisha náà sọ pé káànà yẹ̀súmù ṣàbánà kúláwú kó tó tún wá ní káànà yẹ̀súmù ṣàbánà ìlà pé ma fi díẹ̀ lẹ́nu ẹ̀ àwọn èdè bí nǹkan bá pọ̀ tẹ́ bá ti ṣe yìí tó pọ̀ jù nínú ẹgbà mí èdè elédè a sọ̀rọ̀ pé gbogbo ẹ̀ ẹmọ ẹja kódà ní gbogbo àwa náà ìmọ̀ ìṣẹ̀lẹ̀ àtọ̀ sí èdè lágbàáwa tẹmọ nídìí bóyá fi bí bóyá kó kìíní kan sílé ta wá ní káwọn ọmọ ọmọ lò bóyá bí ẹ̀rọ pé la jẹ́ àwa táwọn ọmọ wa ìjọ ọmọdún méjìlá jẹmọ pa àmọ́ wọn ara biskit táàmà wa pín fáwọn ọmọ náà biskit ẹ wá kó bí ọgbọ̀n sínú ilé àwọn ọmọ pé aláàárín ọ̀sẹ̀ kan ẹkàn débẹ̀ ni ẹ wá bá bẹ́ta mẹ́ inú Yorùbá ìdí àlè sọ pé ẹ àwọn ọmọ yìí ti jẹ́ gbogbo biskit yìí tán àlè sọ bẹ́ẹ̀ àbá àlè sọ bẹ́ẹ̀ ẹ̀dá ó sì kú mélòó mẹ́ ní wọ́n ní túmọ̀ ìyàwó àwùsálámọ́nù pẹ́ náàbì máa ń gba gbogbo Ramadan Ṣàbán eh, ìtumọ̀ rẹ̀ ni pé in tí ó gbà nú ẹ̀ díẹ̀ tí ó fi ilẹ̀ bí ìgbà tí ó fi nǹkan kan lẹ̀ àbí ń gbèyàn bá bẹ̀rẹ̀ Ṣàbán ó gbà kí ní ìtàkejì ìkẹta ó wà gbà lórí 27 ó gbà lórí 28 ó wà fọjọ́ kanjọ́ méjì ó fi yóò lẹ̀ ẹ̀dàkùn tí kò jọ kó gba gbogbo ẹ̀ bó ti rí nù ẹ̀dàkùn bọ́gà wa ànábì wa òjíṣẹ́ wa tó bá wá lè mọ́ gbàwẹ̀ ṣàbánù tó tó yìí eh, èmi àti yí ń kọ́ ẹ má jẹ́ oyí àyín lẹ́nu o eh, àwọn karamba nìkan bẹ nínú wa o ìjọ ṣàbánù ti bẹ̀rẹ̀ kò ìgbẹ́yọ̀ kan nkálukú ti mara rẹ̀ báyìí nkálukú náà ti ń smile

kálọ̀ tí ń gba ṣàbánù ni Ramadan ló kàn bẹ̀rẹ̀ ààbì ló kàn nọ́mà náà ni kò ní jámọ̀ kankan lójú rẹ̀ ilé ìjẹ́ nǹkan àkọ́kọ́ nínú tá gbọ́dọ̀ pàkéèjì ara wa ní ìmúra kalẹ̀ nínú oṣù Ramadan abẹ́lúwà bí mọ́lẹ̀ ìwà kára ìwà ìdí ìwà fọ́lẹ̀ oṣù náà eh, ọlọ́mọṣà àdúgbò aláyé o bó bá bá wa iṣẹ́ àlìjẹ́ náà ọlọ́mọṣà àfihàn الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد tí Ramadan bá dé alọ́jú àwọn iṣẹ́ àlìjẹ́nà kan fún wa ẹ̀ ọlọ́run fún wa ṣe wọn ẹni tí máa ń gbà wọ̀ iṣẹ́ kan bẹ lẹ́yìn ipa gbàwẹ̀ tán ọ̀gá aṣẹ́nù náà òní ká máa kí Al-Kùránì subhanallah ṣẹ́rí rọmọdọ́nù èdè rárá béèyàn bá kí Al-Kùránì harufu kan nú ẹ̀ ẹnu àwọn onímọ̀ kò lórí kí ni túmọ̀ harufu àwọn kan ní harufu ni pé alifábẹ́ẹ̀tì kan nú àwọn kan ní alifábẹ́ẹ̀tì kọ́ ló gbà lérò pé torí kò sí alifábẹ́ẹ̀tì ń jọ náà pé wọ́ọ̀dì kan náà single word wọ́n ní ṣe rí wọ́ọ̀dù kan lórí ẹ̀ a ti gbà ládá mẹ́wàá bí rọmọdọ́nù ìbádé wọ́n ní bí rọmọdọ́nù bá wá dé ń kọ́ wọ́n ní ṣàmà pé iṣẹ́ ẹnu rọmọdọ́nù àdìpẹ̀lé ẹ̀san ni o Ọlọ́run nìkan ló mọ iye ẹ̀san tí ó sọ̀rọ̀ lórí ẹ̀ ó yẹ ká máa wá lọ pìpíà láti sìn ẹni bá má lùkùránì ké kó wá máa lọ pláàni ara pé ah bó o ní ti parí odidi àlùkùránì mẹ́wàá ẹ̀ eh, ọlọ́run fún wa ti rún un náà ó sì bẹ̀rẹ̀ náà ni ó sì rọrùn aláì ó rọrùn sáré tí àbá kan lè decide pé lójoojúmọ́ lẹ́yìn wákàtí ìrun kọ̀ọ̀kan òun máa ka fún four pages lásìkò oorun kátó kí zúrì ìka péjì méjì abákírò tán ìka péjì méjì ẹgbó tí ká péjì mẹ́rin tó bá rí ìka bẹ́ẹ̀ rí ìka bẹ́ẹ̀ rí ìka bẹ́ẹ̀ rí ìka bẹ́ẹ̀ yóò parí ojú Al-Qur'an tó bá yẹ parí Al-Qur'an méjì kó sọ́dí mẹ́jọ tẹ́lẹ̀ tó bá lè gbìyànjú àwọn Al-Qur'an kan bẹ wọ́n ti bá wa dá sọ́nà ọgbọ̀n wọ́n ti ṣe ní ìsù méjì méjì méjì wọ́n wá dá sọ́nà ọgbọ̀n tẹ́lẹ̀ ọ̀nà ọgbọ̀n kéèyàn wá gbìyànjú pé ah lójúmọ́ kan mo fẹ́ mọ́ kí ẹyọ kan ìdí àwí yìí láàrin téèyàn bá yánu dáadáa thirty to forty minutes ọtí ké tán ọ wá yánu dáadáa ní wákàtí kan ọtí ké tán téèyàn wá rò pé ah nínú Ramadan mo fẹ́ fi wákàtí kan lẹ̀ fún wa mi láti fi kí Al-Qur'an ògbẹ́ni bá mọ̀ kénu o kó wá lọ wáwú Al-Qur'an nìyí pé yóò bá ní tọ́wọ́n kọ́ bẹ́ẹ̀ fi ṣiṣẹ́ àlìjọ náà pẹ̀lú

má jẹ́jẹ́ pé irú àsìkò rọ̀mọ̀lọ́ má jù jẹ́ pé lọ́jọ́ wẹ́wẹ́ lọ wà yá ọwà lọ rí jòkó níbi kan ọ máa sọ̀rọ̀ Tinubu àtàrẹgbẹ́sọlá president Muhammadu Buhari àtàwọn Àtíkù Báràndì kíníkan nìkan lọ́wọ́ gba president Tinubu bọ̀tọ̀ ìgbẹ̀rẹ̀ yíò tí kọ́ òkọ́ àlìjẹ́nà rẹ̀ ni ọgbá júmọ́ ọmọdọ́rùn láwì wá gbìyànjú pé àárọ̀ ọ̀sán rẹ̀ ìrọ̀lẹ́ rẹ̀ alẹ́ rẹ̀ sáárí rẹ̀ mọ̀ fi gbájúmọ́ ikẹ́ àlùkò ẹni bá mọ̀ra lùkùránì kí dáadáa ní rọmọdọ́nù ẹ mọ̀ bá ń kí pókú oríire o tẹ́rẹ́ àwọn àfáà tí wọ́n ti lọ àwọn tó jáwọn àfáà wa tán kọ́ àwọn àfáà wa táwọn àfáà wa ka àwọn tíra àwọn ọmọ ń sọ àwọn àkọọ́lẹ̀ fún wọ́n já mọ̀ pé kẹ́rí tí rọmọdọ́nù bá dé báyìí àwọn tó jáwọn àfáà wọ́n tilẹ̀kùn lè kéwú kò sí à ń kọ́ mọ́ ń kéwú mọ́ wọ́n tilẹ̀kùn hálùkọ́ kò sáà ń ṣe hálùkọ́ mọ́ wọ́n tilẹ̀kùn à ń ṣe wáàsí kò sáà ń ṣe wáàsí mọ́ wọ́n wà tilẹ̀kùn mọ́rí ìjẹ́gílógún fún mọ̀ kí alùkùránì látàárọ̀ dálẹ́ wọ́n tún kí ṣáìtàn látàálẹ́ dàárọ̀ alùkùránì nẹ́mọ̀ bá ń dì lọ́wọ́ wọn alìmọ́mù Ṣáfi'í alayhi rahmatullah wọ́n ní tí rọmọdọ́nù bá dé ń gbò bá pa gbogbo jẹ́ sí ọ̀sán kan odidi alùkùránì kan òru kan odidi alùkùránì kan ma wò pé yíṣò kò lágbára kò lágbára ìbálùkùránì ó máa kéèkéèké ke ke ke di tó rọ̀lẹ́ wọ́n ti yọ kan tán wọ́n tó ṣe wọ́n kí ẹ̀yìn ìbáyìí wọ́n tó bẹ̀rẹ̀ wọ́n tó sàárì tún àmọ́ mọ́ sọ̀rọ̀ sàárì díṣẹ́ ládá kó wà ní ààrẹ ah, bí wọ́n lè wọ́n sọ̀rọ̀ sàárì lọ́wọ́ ní Nàìjíríà ní sọ̀rọ̀ sàárì alásìkò wà àsìkò iṣẹ́ àsìkò tá dàmú ara wa fọ́lọ́n lásìkò Ramadan ọlọ́n fún wa tí olóore ṣe mẹ́ àwọn àfáà tán ti lọ ọmọ tí mẹ́lò gbé ṣayé wọn lọ wọ́n palẹ̀mọ́ lékè wọ́n palẹ̀mọ́ hálpọ̀ wọ́n palẹ̀mọ́ wà sí àmọ́ ìlú

àwọn ọ̀dọ́ kan yìí báyìí tìmí ládùúgbò kan yìí ní sọ̀bẹ̀ tó náà náà lè mọ̀ gbọ́kú tó wà yìí wá rò wọ́n pé àwọn ah, eléyìí kò jẹ́ ah, ẹ bá rí wọn hàn ah, èyí tí ẹlẹ́sìn kan tó múra kankan àwọn náà kàn wọ́n pé àti rọmọdán bá dé kéèyàn gbọ́ wà sí ó ti jẹ́ ramadan náà nìkan lẹ́yìn máa ń ṣe sẹ́yìn ramadan nìkan lẹ́yìn máa ń gbọ́ sọ́lọ́ ni ìdí táwọn àfáà náà ó dùn gbọ́ dáadáa torí gbá lùkùrá nìkan náà ń ké ìbẹ̀m̀bẹ̀ tíyàn tí wọ́n ti máa tàbíbà náàbí ìbẹ̀ẹ́bẹ̀ àwọn tíyàn fi ṣe bàrí náàbí ìdúwẹ̀ kẹmọ gbọ́kà àfákẹmọ sọ̀rọ̀ ìbẹ̀ tó pọ̀ jù bẹ̀nu pẹ̀dàkùn orí rédíò tí wá à bẹ́ẹ̀ bá sọ́ra nínú rọmọdọ́nà gan ni wọ́n ti máa polówó in Jesus name we pray fún ìdí tàbí gbọ́dọ̀ mọ́ra sọ́rọ̀ àwọn ẹ̀dàkùn alukur'an gbogbo ẹni bá mọ̀ kí ẹni tí ò bá wá mọ̀ kí mọ̀ múra á ní àwọn Yorùbá náà mọ̀ ń sọ̀rọ̀ ẹ̀nà àgbàlagbà láti gbọ́ wọ́n ní àtìjìnà àtòkèrè ìlò lójú jíjì tí ma ń gbé ẹkùn sùn tí a mọ́ tàbí ọ̀rọ̀ tẹ́lá tó mọ̀ pé ojú òun jìn òun ìsábà rí ìsunkún omi èjì jẹ́jẹ jáde ní ojú rẹ̀ pé àyàn kan wá kú tọ́sí ní ìdíkan sunkún bẹ̀ tóun bá ti dé sí màwárá ẹ̀ ẹ̀rọ àwọn tó kù táwọn bá jẹ́rùn náà wá ń bẹ̀rùn alẹ́bẹ̀rẹ̀ sí sunkún wá sun náà nù àmọ́ òun mọ̀ pé tóun bá ní kóun ó dé bí kóun tó sun omi ìkẹ́kọ̀ọ́ ní jáde òun sì lè má èdè rí ẹkún sun owó tí wá gbé jẹ láti ṣùgbọ́n wọ́n pé ooo oh, oh, oh, ah. ti ẹgbẹ́ tí sunkún níbọ̀ ìgbà tí ó bá fi dé ilé pọ́ńbẹ̀ omi ó ti mọ súnmọ́ tòsí ẹgbà tí ó bá dé junction alhamdulillah omi ó ti mọ <laughs> ẹsọ́ rẹ̀ mi àti ẹ̀nà ọ̀lẹ́ni wá àti sí láti mọ palẹ̀ mọ bóò láti rà lùkùrá lè ké ló Ramadan súnmọ́ àwọn tó bá mọ̀yàn kan kéwú nìkan kọ́ ọba àti kí alùkùrá ọmọ mọ́tara mọ́ ẹ̀hún ọ̀súnmọ́ wọn ọ̀bẹ̀rẹ̀ kẹ́kọ́ ọ̀bẹ̀rẹ̀ ọ̀ṣe wàhálà lórí gbọ́gbẹ́ kọ́ tó bá ṣe wàhálà lórí ọmọ eh, ọlọ́run fún wáṣẹ́ àlùdánà ṣe o nínú táàtù gbọ́dọ̀ wá múra kalẹ̀ ní dáadáa eh, ìwọ́tọ̀ bá ní owó mọ́jọ bọ́mọ o máa gbó gbogbo lọ fẹ́ náwó sí sọ́rí àwọn èèyàn káàmù ń ṣe mistakes tí lọ́wọ́n dọ́ọ̀nù bá dé báyìí àwọn kan rò pé káṣá kàn máa náwó ń ń ń ń ń ń ń ń ń ń fi fíkíù náà fi mọ̀ náà fẹ̀kọ́ náà ọmọ wà ọmọ sọ́ṣẹ́lì jẹ́ náà ṣe ní ókè iṣẹ́ wo náà ló lágbára jù tọ́ rí mú gítà mọ́ náà sínú ọ̀pọ̀tán ó ní kọ́ ọmọ ṣètò sínú fáwọn èèyàn ah! ẹ máa bá ń dá léèyàn fifty fifty lójoojúmọ́ mo fẹ́ máa gbọ́ wọn tún wá kẹta mọ́ṣáláṣí tó mọ̀ pé bóyá àwọn jẹ̀mọ́ bẹ̀ wọ́n múra sí iṣẹ́ àlìjẹ́nà ni wọ́n ti látàárọ̀ sọ́rí tọ́ bá fún aláàwẹ̀ ní tó fi sínú oúnjẹ rẹ̀ ló wá jẹ sínú tó fi sínú àwẹ̀ tó gbà tó bá kí àlùkùrá ní ìjọ náà ká lókè ìzù mẹ́ta okay àbólọ́rẹ̀ tí ó yí adẹ́kó jújù jújù méjì méjì síhun ó wà lọ́rẹ̀ ké mẹ́rin irú ẹ̀ kó tó dásìkò sínú àwẹ̀ rẹ̀ tó gbà kó tó dásìkò sínú tó bá tún ṣèrántí ọlọ́run kó tó dásìkò sínú ká ló tún ríṣà àlìjánà míì ṣe kó tó dásìkò sínú gbogbo iṣẹ́ tó ṣe ń jọ náà ká ló gba 5 million ládá ọlọ́run ó sì ní kọ́ kọ́pì rẹ̀ nínú fáìlì rẹ̀ wọ́n nípa tiẹ̀ rẹ̀ o 5 million ládá ni ó jòkó nínú fáìlì tiẹ̀ wọ́n wà lọ rèé pé tirú ẹ̀ sínú fáìlì tiẹ̀ náà yóò wá dàbí photocopy tẹ̀gbẹ́ta bá ṣe photocopy nǹkan àrò original a sì rí ìtàṣe tẹ̀gbẹ́ta kan láàmà kánú méjèèjì bí sí àlìjẹ́ náà bọ́ ti kó láàrẹ tó bá sínú pẹ̀lówó rẹ̀ mú ẹ̀lá ó yẹ ká gbájúmọ̀ àbí ó yẹ ká gbájúmọ̀ ìwọ tó wá ṣe kéèyàn kan lọ lè bọ́ máa bọ́ nínú àwẹ̀ ìwọ tó bá lè bóyàn mẹ́wàá máa bọ́ nínú àwẹ̀ ìwọ tó bá lè bọ́ ọgọ́rùn-ún èèyàn máa bọ́ nínú àwẹ̀ ìwọ tó bá lè máa bọ́yàn mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lójoojúmọ́ tí rọ̀mọ̀dọ́ọ̀nù ó fi parí mọ́ra iṣẹ́ àlìjẹ́ náà mọ́jú ó fò ọrú àwọn ibi tá a mọ́ náwó sínú ìwọ́ ọgbẹ́gbẹ́ ara rẹ̀ ó lè jẹ́ jẹ́mọ́ mọ́sálásí ẹgbẹ́ ẹ̀wọ̀ mọ́sálásí wa ìmọ̀ o ẹ̀wọ̀ ẹja lọ wọ́n ti wá lọ́jà wọ́n lè ràpò rẹ̀ sí ní mẹ́wàá ẹ̀rà ta ẹ̀rẹ̀ ẹran kọ pa màlúù ẹ̀rà gáàsì ẹ̀ṣà kan mọ́ bá ń dáná káwọn èèyàn sàmọ́ jẹ́ káwọn èèyàn sàmọ́ sọ́rí wọ́n bá ti ń jẹun lásìkò sínú ọ̀nkófà aláda ọlọ́run fún wa ṣe àlùjẹ́ náà ṣe ìwọ́tọ́ ọ̀bá sì mọ́ sí ilé ìmọ̀ ṣe bíyàwó rẹ̀ bá lè dá mọ́ dáa bíyàwó rẹ̀ ò bá lè dá ẹgbẹ́ olópò bẹ́ẹ̀ bá lè dá fúnra yí tẹ́ lè pé olópò alhamdulillah àwọn jàmáà pọ̀ tọ́mọ́ ṣerúkà wọ́n kí náà máa ń pè wọ́n àwọn foundation foundation àwọn kìníkà kìníkà àwọn kìníkà kìníkà àwọn kan ṣọ́ra tó ráwọn tí wọ́n bí kí ní òṣè gbájú ẹ̀ náà ti pọ̀ àwọn tó bá ti rí pé àwọn ilé ìlàmọ̀ náà sanwó sákàntì wọn ẹ

mọ́sálásí ẹ̀dàkùn kí látún àfi yíò ṣe àwọn bá bẹ́ gbà ládá náà ni a mọ̀ dáná báwọn èèyàn àbí kóra ẹlòmínà lọ bó kọ gbóra ìgbàtọ́lọ̀wò mú ọ àwọn ará sáwọ́dé kọ́ náà fàwà ní oúnjẹ táwọn fáwọn èèyàn yà ní kò tán sọ́rí àwọn Yorùbá sọ́rí kí ní kan ibi tọ́lọ̀ ní káwà bá a ti pààrà ní ni o àwọn èèyàn tá lè ṣe kí ní ìhun bẹnu ọmọ Yorùbá fa wọ́n gbọ́wọ́ àti bẹ́bẹ̀ ni

ìwọ náà mọ́ sí mẹ́rin so ìwọ náà mọ́sálásí rẹ̀ ẹgbẹ́ káwọn èèyàn tí iṣẹ́ ládá ni iṣẹ́ àlìjẹ́nà ni èyí tàwà bá ń ṣe yà ní Saudi kọ́ ló ti wà wò àwọn ọmọ Yorùbá wọ́n lè máa sí ládùúgbò wa mi o ó lè jẹ́ ìtààmọ̀ nílé kó ó lè jẹ́ ìtààmọ̀ nílùú èbó ó lè jẹ́ ìtààmọ̀ nílùú mi àmọ́ ọmọ Yorùbá ni wọ́n ẹ bá ṣe báyìí ni ó ní àmọ́ sí ọlọ́run àwọn tí ń fi ọlọ́mọ́tàbá afẹ́kálukú ìwọ náà mọ́ sí ti ẹnu lé rẹ tó ní níbọ̀ ẹni tí ẹjọ́ ń gbé ó yọ títí kápọ̀n ní ọ̀pá pọ̀n kò níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí ó máa dàmà àwọn àfáàmọ́ bèèrè bèèrè pé ẹ tí ẹ lè máa jó ń jẹ nìkan má wùlẹ̀ jó dára rẹ̀ láàmú tó bá ti kíyàwó ló dáná ní ọmọ dákì ẹ̀pọ̀ ṣe sínú ṣe sáàrí pàápàá yóò mọ̀gbáládá anábíwa Muhammad sallallahu alaihi wasallam anábíwa ní ìṣesí kan ṣe rí tí rọmọdọ́rùn bá dé tó tó dé tẹ́lẹ̀ annabi jẹ́ ni tó ṣe pé káànà láàyè dẹ́kìrù ṣe án lẹ́kọ́dẹ̀ aláànábì ma tọ́jú nǹkan jíjọ́ kejì sàáràní sàáràní sàáràní a ní àmọ́járí kété tí rọmọdọ́nù bá dé báyìí wà káànà ajwada ma yakunu mina wíṣìlì mursala wọ́n ní sàárà àṣíṣe ànábì ọ̀rẹ́ ẹ̀ta ànábì yóò máa fẹ́ káàkiri bí atẹ́gùn ní kódà bí ìgbà tó fẹ́ ju atẹ́gùn lọ yẹn bí anábí ò ní mẹ́nìkan láyé tọrẹ fún yóò fún ilé yóò fún ilé yóò ṣe ilé oní ilé oní ìwọ náà ọmọ ìyá mi bí rọmọdọ́ọ̀nù bá dé ọ̀nà tó lè gbà fówó rẹ̀ tàbí dáná nù kan mọ́ bu àwọn èèyàn mọ́ bu yẹn wọ́tọ́ ẹni lówó láwí o a ní ọlọ́rẹ̀ gbowó yahoo yahoo kan nítorí pé ìmáàmù ní lẹ́yìn bá náwó gan ojọ́ ojọ́ súnà náà bí owó tó ju wàhálà àlè rẹ ẹnu wọn bá ń tọ́ ọ bá nínú ẹ̀ ìwọ náà máa pẹ́yìn máa pín jẹ́ káwọn èèyàn fìlì pàm bẹnu Ramadan iṣẹ́ olóore yìí ọlọ́mọṣà fún wa ṣe iṣẹ́ àlùjánnà ọlọ́mọṣà fún wa ṣe ẹ̀ á tún máa túbọ̀ máa sọ fúnra wa á sì máa kọ̀ntínú láti máa pè wá lákìyèsí olúwa o Ramadan ti ń bọ̀ yìí ọlọ́run jẹ́ ṣojú ẹ̀mí wa lórí dáadáa tó bá ṣojú ẹ̀mí wa iṣẹ́ àlùjánnà bẹ̀ ọlọ́mọṣà fi rọ̀ wá lọ́rùn fi rọ̀ wá lọ́rùn ká lè wa fi rọ̀ wá lọ́rùn ká lè máa jẹ sàárì fi rọ̀ wá lọ́rùn ká lè máa sínú lákànjú sínú pàápàá fi rọ̀ wá lọ́rùn káwa náà lè máa bọ́ aláìní fi wá lọ́rùn ká lè kí àlùkùránì nínú Ramadan fi rọ̀ wá lọ́rùn káwa náà lè nínú Ramadan dákun ọmọ ìyá mi ìwọ máa ah alhamdulillah tí Ramadan bá ah a máa rí bí gba ìmọ̀ gan a máa rí bí mọ́jọ́ jẹ́ tí ó wà lẹ́mì jẹ́ ní pé àrọ̀wọ̀dán ah, ah, ti ń bọ̀ a máa rí gba owó a máa rí fúnkùn tí ó jẹ́ pé ìwọ náà fẹ́ ná ọlọ́mọ́sà fún wa náà ṣe fún wá sí olóore ṣe fún wá sí àlùján náà ṣe ọlọ́mọ́sà gbà fún ẹnìkọ̀ọ̀kan wa abiluwa bí mọ́nà ìwà kára ní ìwà ìlú ìwà fọ́lẹ̀ an yẹ zí ìdáni wa ìyákun ilman nafi'a wa rizqan tayyiba wa amalan mutaqabbala wa shifaan min kulli da ká tó jáde oríta bá ti sálámà sálàmù ìyẹn máa jáde àkíyèsí méjì jẹnẹrétọ̀ wa náà ń fún wa wàhálà ní December àdúgbò owó tí anábi tó ṣe jù over one hundred thousand naira kejì oṣù méjì lọ oṣù tí wá yọwọ́ kalẹ̀ láti bí ọ̀sẹ̀ kan báyìí jẹnẹrétọ̀ tí ẹrú ọlọ́run tó gbẹ́ kànga sáǹsọ́rù sún náà rà sí bẹ́ẹ̀ òun là ń lò láti bí ọ̀sẹ̀ kan báyìí kéyìn náà àwọn yìí ò sì lẹ́mi wàhálà táà mọ́ bí ṣe ń bí ẹwà dúró fáàlù yìí wọ́n bá tan gbogbo léèkalẹ̀ agbára rẹ̀ lè gbé kó tó wá di pé yóò pa fúnká ìrònú méjì láwá rò lórí jẹnẹrétọ̀ yìí ọlọ́mọta ràn wá lọ́wọ́ lé lórí ìdásítọ̀ ọlọ́run wa ẹ̀dàkùn ẹja máa dá sí jàmá a máa ń sọ fúnra wa mọ́sálásí yóò gbowó níbì kan a lẹ́ni tí ń sanwó sáúdì kankan fún wa a lẹ́ni tí ń fìnáǹsì pé ẹja mọ̀ ṣètò mọ́sálásí lọ tẹ́láwọn wá náírà wa tún náírà a bá ń dá àtàwọn kọ̀ọ̀kan tó bá ń gbọ́ bùkátà kọ̀ọ̀kan pé àwọn ah, ní kìnnìkan bàjẹ́ ó yẹ gba ibi tó ṣe ibi tó àfihàn ní òtúbà náà ẹ̀dà kò fi ṣẹ̀bí ìlà ìtàn mọ́ ń gbà àwọn ẹja máa fi ṣe dáadáa wọ́n ń lò lọ́sẹ̀ kan ẹmọ ìtọ́ tí wọ́n lọ sọ sọ dízù dà níṣẹ́ báyìí sódà dízù àwọn kan bẹ ẹrú ọlọ́wọ́ bá kọ́lọ́wọ́ sọ wọ́n lẹ́sọ̀ lórí àwọn tí ń bá wa ra dízù pamọ́ ra pamọ́ ra pamọ́ ra pamọ́ àti wọ́n ń lò díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ nígbà wa gbọ́ pé tí wọ́n ẹ̀yà dàgbó ègé ti ramadan pétọ̀ àmọ́ bá ti mọ mánéjì ara wa tí rọmọdán ló ti dé torí àmọ́ pé a ní ìdí epo tí ó pọ̀ nínú rọmọdán so ẹ dákun fíṣẹ̀bí ìlà ìwà arápá àmúra kalẹ̀ ní rọmọdán náà ẹjẹ́ ajé ó pọ̀ dáadáa torí bùkátà ó a tún wá fẹ́ gbìyànjú ẹ̀dàkọ̀já dáfí a fẹ́ wá bóyá aṣẹ́ ti pọ̀ lọ́rùn eléyìí ni wàhálà tí ń fún wa so bẹ́lẹ̀ yìí bá ṣe ń ṣiṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan tí yìí náà wà àwọn àwọn bá ṣe mọ́ ọta ní tiẹ̀ tó bá ti di abẹ́ pọn mi fún báyìí mọ́ pọ́n bomi fáwọn èèyàn a sì fẹ́ kírun jímọ̀ ta nídìí gbogbo fáànù báyìí yóò nídìí ká tán ńláńlá bọ́ tó bá ti pé rọmọdọ́ọ̀nù akọ̀fẹ́ kí tààrà wíṣ táà ní ju sáfún mẹ́ta mẹ́rin lọ àbá akọ̀fẹ́ kírun nọ́mà kìí sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ 200,000 níta àwọn ọmọ báyìí ọlọ́run bá sí ìwà ọ̀ ẹwàjẹ́ adásí dáadáa èní náà láti bẹ̀rẹ̀ abáti sálámọ̀ lẹ́ni abẹ́rẹ̀ tí ní máa gbà lẹ́yìn ìrun abẹ́lúwà rẹ̀ náà lẹ́yìn wọ̀kára lẹ́yìn wà ìdí wọ̀ fọ́lẹ́ kó máa ṣàṣàlẹ́ kó rárá fún ìkọ̀kan wasalli lahuma wasalli ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma alhamdik ashhadu an la ilaha